أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله دجاج إوكتا nínú wa ẹni tó ti kú lórí àwa tá a ṣẹ́kù òun náà ni sọlẹ́tùl jẹnáza àlàyé nípa sọlẹ́tùl jẹnáza yìí eléyìí ti ṣe ìwọ kẹta tọjọ tẹni tó ti kú lórí àwa tá a kù àlàyé yìí yóò wáyé láti inú tíra tá a kọ lórí sọlẹ́tùl jẹnáza yìí alákọ̀ọ́kọ́ nínú òfin ọlọ́wọ́n bá wa ìdájọ́ ká ṣe sọlátul janaza sí òkú lára òun náà ní ọ̀ràn èèyàn ṣùgbọ́n ọ̀ràn èèyàn tó ṣe ike tí àwọn kan nínú àwọn mùsùlùmí bá ti ṣe kò sí ẹ̀ṣẹ̀ lórí àwọn yòókù eléyìí tá a mọ̀ sí fardu kìfáyà ṣùgbọ́n nígbà tí gbogbo mùsùlùmí lápapọ̀ tí wọ́n bá kọ̀ tí wọ́n kùnà láti ṣe sọlátul janaza sókò ọmọ ìyá wọn mùsùlùmí lára gbogbo wọn máa bọ́ sábẹ́ kí wọ́n sẹ́ lọ́rùn. nítorí pé àbí sallallahu alayhi wa sallam ó máa ń pa láṣẹ ike kí wọ́n ṣe sọ̀láàtù síyàn rárá ní ìgbà tí èèyàn bá ṣaláìsí pàápàá jùlọ ẹni tó kú yẹn wọ́n gbókù rẹ̀ wá kó lè bàjẹ́ pé àbí sallallahu alayhi wa sallam ni ó ṣe sọ̀láàtù sí lára ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ìwádìí wọ́n bá pọ́nítọ̀hún ó fi gbèsè sílẹ̀ láì san láì kò sì fi tó san gbèsè yẹn sílẹ̀ ní dúkìá eléyìí jẹ́ ní ìbẹ̀rẹ̀ sí Islam wọ́n bá ti wá rí i pé kò fi dúkìá sílẹ̀ tó fi lè san gbèsè tọ́jẹ́ anabi wa sọ pé sallu ala sahibikum ẹ̀yin ni ká ṣe sọ láti sí ẹni yín lára sallu àsẹ́ni eléyìí túmọ̀ sí pé ọ̀ràn ẹ̀yàn ni a sì máa ìkígbà tí òkú kan bá kú ó lè má jẹ́ ńtọ́ rọrùn fún gbogbo mùsùlùmí lápapọ̀ pé kí gbogbo wọn kópa nínú sọ̀látùl jánásà sí lára ṣùgbọ́n ètò burú tó bá lòmà òun náà ní ká má rẹ nìkankan ṣe sọ̀látù sí lára aburú ńlá lélẹ́yìn irú ẹ̀sán wo ní bẹ́ẹ̀ sẹ́ni tó bá kópa nínú sọ̀látùl jánásà. sunna nabi muhammad sallallahu alayhi wa sallam fi yé wa ikú ẹ̀san ńlá ó fún gbogbo ẹni tó bá kópa nínú salatul janaza nítorí ẹgbà wọ́ọ̀rọ̀ eléyìí tó ṣe pé abu hurairah radiyallahu anhu ó gbà alákọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni man kharaja janaza ti min bayti ha wa salla alayha ẹnikẹ́ni tó bá tẹ̀lé òkú jáde. tí wọ́n fi gbé jáde kúrò nílé rẹ̀ òun náà sì kópa nínú sọ̀látùl janaza sí lára thumma tabi'aha hatta tudfan ó tó tẹ̀lé òkú yìí títí tí wọ́n fi bò mọ́lẹ̀ kana lahu qiratani min ajr onítàn yóò gba kàràtì méjì tẹ̀sán kullu qiratin mithlu uhud gbogbo kàràtì kọ̀ọ̀kan yóò tóbi. yọ gbáyé yọ ga gẹ́gẹ́ bí òkè Uhud wọn máa sọlá àlẹyìn àti mọrọjà níjọba ti tẹkẹ sọlá tó jànáza nìkan òun náà ló lè ṣe sókù lára ẹ̀yìn rẹ̀ lọ bá padà kana lahu min al-ajri mithlu Uhudin ẹsẹ tó ọpọlọdọ Ọlọ́run yóò lọ jẹ bíi tòkè Uhud al-Imam Muslim rahimahullah ọlọgbẹ ẹgbàá wáyé jáde. tààlẹ́ ní náà nínú wa tí ọ̀fẹ́ láti ní irú ládánlá ẹ̀san ńlá ẹ̀san ńlá kárabàtà tí ó tóbi gẹ́gẹ́ bí òkè ẹ̀hẹ̀d èyí ti rí tó fẹ́ kí ẹyọ kan lọ fẹ́ kọ́ jẹ́ tiẹ̀ tó ní jẹ́ pé méjì ẹni bá fẹ́ kí tí wọ́n pé méjì má ṣe máa lórí pọ̀ kópa nínú sọ̀látùl jánásà nìkan tó lókun yẹn dé orí tẹ́ tí wọ́n fẹ́ sin sí. àǹfààní ń bẹ nínú kọjá pé tìkú bá kú káwọn ata kópa láti ṣe salatul janaza sí lára ká pọ̀ dáadáa àǹfààní púpọ̀ ń bẹ nínú ṣíṣe eléyìí nítorí pé wá nínú ẹ̀gbọ́n àwọn ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha ipa nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni ma min mayyitin tusalli alayhi ummatan minal muslimin. يبلغون مئة كلهم يتشفعون له إلا شفعوا فيه رواه الإمام مسلم في صحيحه يلا عائشة أبدا هاي ولد النبي محمد صلى الله عليه وآله وسلم ike سيوكو كانت òkú مسلمي تقول a ti mùsùlùmí مسلمي kó tí àwọn kan nínú tó ń ka wọ́n sì tó téèyàn ọgọ́rùn kọ́ ọjọ́ tó gbogbo wọn pátá wọ́n ń tọrọ ìpẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa àyàfi kí ọlọ́run ọbọ̀ gba ìpẹ́ wọn lórí ẹ̀ alimami muslim ló gbé jáde. ó tán nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọlọ́nàbí muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ àmì rajulin muslimin yamut. فيقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه رواه الإمام مسلم أيضا قال النبي صلى الله عليه وسلم أن يقول obìnrin kan ènìyàn kan tọ́jọ́ mùsùlùmí kò ní sáláìsì kárí èèyàn ogójì kárí èèyàn ogójì táwọn náà jẹ́ mùsùlùmí kí wọ́n dúró láti ṣe sọ́hátùl jánásà sí lára gbogbo èèyàn ogójì yìí báyìí kó sì jẹ́ pé wọ́n yìí fi nǹkan ká ṣẹbọ sọ́lá wọ́n yìí fi nǹkan ká sorogún sọ́lá nínú ìjọsìn àyàfi kí ọlọ́run ẹlẹ́dàá wa kó gba ìpẹ́ wọn lórí ẹ̀. eléyìí túmọ̀ sí pé ibi tó ti yẹ ká máa pọ̀ nìyẹn lẹ́yìn tó bá ṣe aláìsí nínú àwọn mùsùlùmí níbi tá a ti ṣe sọ̀látò jánásà sí lára ọ̀yẹ káwọn mùsùlùmí kọ́ pọ̀ ń bẹ̀ àdéhìí ìyá ńlá wa àbí sallallahu alaihi wasallam ní bí ẹ bá pé ọgọ́rùn-ún tẹ́ǹsì pẹ̀ fókè ọlọ́run ọba ọgbà ìsẹ́yìn lórí ẹ̀ mẹ́tẹ̀ẹ̀mú ni kẹ́ẹ̀jẹ́ mùsùlùmí àdìsí ti bínú Abbas radiyallahu anhuma ẹni ànábì sallallahu alaihi wasallam oníkẹ́yìn tá a ṣe salatul janaza sókù lára tẹ́ ẹ bá ti lè tó gbòdì mẹ́tẹ̀ẹ̀mú ti ẹni kéèyàn gbòdì o fún mẹ́tẹ̀ẹ̀ni tó ti pé ń sẹ́bọ́ wọ́n pẹ́ gbẹ̀rún pé gba káwọn èèyàn gbòdì péré nínú wa tí kì í sẹ́bọ́ sọ́lọ̀ tí wọ́n bá tọrọ pẹ̀ fún un ọlọ́ba yóò gba ìpẹ́ wọn lórí ẹ̀ eléyìí jẹ́ nǹkan àbíòrè ńlá ọjọ́ nǹkan àwádìí ńlá nítorí pé kó wọ́n jẹ́ mùsùlùmí kó sì jẹ́ni tí ìṣẹ̀bọ sọ́nà nǹkan àbíòrè ńlá lélẹ́yìí báyìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ lónìí mùsùlùmí lásán lórúkọ ni nítorí pé bó ti ń ṣe Islam yóò sọ pé Islam pé kó yóò sọ pé islam ò pé kó wọn tó má ṣe Ṣàngó ó lè sọ pé islam ò pé kó wọn má bọrí wàlà hàwùlà wàlà quwwata illa billah nínú ilé islam náà wà wà mùnàfíkì lásán ẹni tó ṣe pé kò fẹ́ sóríire ẹni tó sẹ́nà àti wọ jahannama fúnra rẹ̀ bó ìwé lára ní bó dé fìlà irọ́ lásán yìí nítorí pé islam kò fààyè gba irọ́ kò ìtajẹ kò sì sẹ́ẹ̀ fún láti da lórúkọ pọ̀ mọ́sápà nǹkan ìyàlẹ́nu ni o nǹkan ìyàlẹ́nu ni nítorí pé ẹni tó síwájú àwọn èèyàn kan láti sọ̀rọ̀ láti jánásà sókù lára ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣẹbọ ni wọn ìmáàmù bá tọ̀ ṣẹbọ kí wọn làwọn jàmọ́ ọ̀jẹ̀ jàmọ́ àlejò ni ọlọ́run ti ẹ̀kọ́ mọ́mọ́ kó dára ló síwájú àwọn tó tọ́ba ẹ̀dọ́kù máa ríran òkú ti máa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òkú ni ọba sọ pé àdáwọ̀ èèyàn lẹ gbé wájú nítorí pé gbogbo àwọn oúnjẹ ló dé mára yìí èyí tó gbé mi náà bẹ́ńbẹ́ àdó burúkú bẹ́ẹ̀ náà dáràn ọ̀daràn lọ́wọ́ síwájú àwọn èèyàn ni wọ́n ṣe sọ láti wọ́n lágé Allahu Akbar ah Allahu Akbar lóòótọ́ pípa àwọn èèyàn ojú wọn fọ́ lágbọ́n bí tẹ́ wà tó fi wá jẹ́ pọ̀ daràn ru eléyìí ló ṣáájú. wala hawla wala quwwata illa billah. tí ìbá sàlẹ́sì ǹjẹ́ wọ́n tọ́ atúnlọ́sọ̀rọ̀ ọmọ màmá láti ṣèkéde káyọ̀ ọgbọ́kọ̀rọ̀ ọmọ ikú ẹni rẹ ọrẹ àjà ẹni ńlá ọkú erékú eréwó táwọn lè rìn náà táwọn lè rìn náà ẹ̀rí kí wọ́n lọ ra program àwọn tí àwọn náà fẹ́ ra wọn kéde ó lè jẹ́ pọ́ọ̀lù ó lè jẹ́ yẹ́mísí ó lè jẹ́ pèsè àkójọ ya onáwàgẹ́ ńlá lè láì pàìlà rádìò wọ́n máa bá kí fún wa ikú àwọn afẹ́ fi sàmì pé mùsùlùmí ló kú wọ́n lè pe bàbá àwọn màmá àwọn asaláìsì ó ń kéwú lánìí kú wálé dé ó ń sàlùwà lánìí kú gbẹ̀mí ẹ tí o bá lẹ̀ mọ́ gbogbo lẹ́yìn irọ́ burúkú ẹ̀sìn islam ọ̀farama ẹ̀sìn islam ọ̀farama kẹ́ lọ́ máa kéde pé kú àbí kẹ́ lọ́ tẹ pépà kẹ́ máa sọ pé obituary ìtúfọ̀ tí lágbára kú lọ́jọ́ báyìí àti pé ọjọ́ tó lò láyé ọjọ́ rẹ̀ láti bàbá rẹ̀ ó dé bàbá rẹ̀ àfi tí ìbá ṣe mùsùlùmí ló kù. torí ẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba ká máa ṣe eré ẹlẹ́yìn fẹ̀fẹ́ríkà ibn al-Yaman radiyallahu anhu ní ìgbà tí ikú rẹ̀ tó kú dàdà tí ó dé ó ní ìdá mẹ́tọ́ fẹ́lẹ́ tó tí mo bá fi lè lọ sọ láìsí pínrín ẹ má kéde sani kankan o inni akhafu an yakuna dhalika na'ya nítorí pé ẹrù ń bà mí kí lóyún ọmọ lọ sí pé ìpolongo pẹ́nìkan kú ni فإني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم ينهى عن النعي torí pé mo gbọ́ tánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa tó ń kọ̀ fún wa láti jáde tí wọ́n máa polongo pókùkù. ṣùgbọ́n apákan nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí anaxaayi àwọn níta bá sọ fún àwọn ènìyàn ìpele agbájá kú láì jẹ́ pé a lọ sórí ọ̀rọ̀ agbágbé à ń kígbe ká bẹ́ẹ̀ lórí àwọn ẹ̀rọ amóhùnmáwòrán láti lọ fáwọn èèyàn ìpele agbájá kú akàtúndì báwọn èèyàn pele agbájá kú níbi káwọn èèyàn lè ba àtúnyáyá kó lè ba àtúnyáyá láti wá kópa bí a ti ṣe solatul janaza sí alára kò sí ní tó burú ń bẹ̀ gẹ́gẹ́ ti ṣe wá nínú ẹgbàá eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó ti sàlàyé fún wa nípa tí ó ṣẹlẹ̀ sáwọn jagunjagun tí ó kópa nínú ogun tá a mẹsẹ mọta anabi sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa nínú àwọn ntọ́lọ̀fin mànẹ́bì tí ń sàmì ká anabi ọlọ́nu anabi ni akhadha ar-rayata Zaydun nínú ọlọ́run mo ṣe sọ̀rọ̀ yìí báyìí Zayd òun lẹni nítorí pé tó bá ń jagun ẹni tó gbá sí alọ́wọ́ yẹn lópin ìgbà tí àti abá sì wà lọ́wọ́ rẹ̀ àmì pé wọn sì borí wa ni láti abá ti ṣubú tá àbá ara sí àmá àjẹpẹ tán òkùnkùn kálukọ wọnà. anábì ní lágbájá olùgbé sí alọ́wọ́ báyìí tó ń fún yín bá wọ́n ti ṣe léṣe òun ti kú. fún mi akọ́dọ̀ ẹ̀ jáfọ́ jàwárù náà tún gbà lẹ́yìn rẹ̀ tó ń sèébà wọ́n ti sèé náà léṣe ó ti kú ọmọ akadaha abdullahi ibn rawaha abdullahi ibn rawaha òun náà ló bá ti àbá tó ń sèébà òun náà ti kú ó ti kú tálẹ̀ bisalòláhu alayhi wa sallam sọ fún ambi ó ń kéde pé wọ́n ti kú ni. torí àwọn ni tọ́ba máa lórí pé lágbájá tẹ̀láìsì lágbájá ọlọ́run ẹlẹ́dàá ó ti pèsè ọ̀dọ̀ ìgbà bẹ́ẹ̀ ti ṣe ṣẹlẹ̀ báwọn lọ sọlọ lọ́wọ́ àlèyé àlèyé sọlọ ọsọ báwọn sàhábà yìí pé ànàjàṣe tọjọba alẹ habẹṣà ó ti sàláìsí o ẹ tó o ká ti sọ láti sí lára. anabi sọlọ lọ́wọ́ àlèyé sọlọ ó ti ṣe sọ láti sí lára ó ti Allahu akbar mẹ́rin nínú sọ láti tó ṣe sí láàyè. wọ́n sì wí gbogbo ń tẹ́ máa wí lẹ́yìn Allahu akbar kọ̀ọ̀kan anabi sọlọ lọ́wọ́ àlèyé sọlọ ó sì sálámà tani yóò máa bá ní ṣe sọ̀láàtù jànáza sí òkú wa lára nígbà tó kù bá kú. tí àwọn mùsùlùmí tí wọ́n bá ní aláṣẹ lágbègbè ibi tí wọ́n wà aláṣẹ tó ṣe pé lórí wa ó ń lo Qur'an ó ń lo sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam lédè kúkúrú aṣẹ́ríà ọ̀nà tí wọ́n lò láti fi ṣèjọba lé wa lórí lábẹ́ òfin ọlọ́ àwọn aláṣẹ àwọn náà ló ní ẹ̀tọ́ jù. láti máa síwájú ṣe sọ́tò jànáza sókù wà lára nítorí pé ó ti ṣẹlẹ̀ lọ́la nàbà muhammed sọlọ lọ́hùn alẹ́ ìwà wa sallam ike gbogbo òkúta bá kú pátá kporongodo ọ̀dọ̀ anabi ni wọ́n máa kó wọn wá anabi ó ṣe sọ́tò jànáza sí wọn lára a sì ti rí sábàbí rẹ̀ nínú àti kàńtà tá nàbì sallallahu alayhi wa sallam tó sọ pé inna hadhihi al-qubur mamlu'atun inna hadhihi al-qubur mal'a zulmatan ala ahliha. وإنما ينورها الله عليهم بصلاته أو كما قال صلى الله عليه وآله وسلم أنا بني قبعة وساري تاري وقف فطفط pẹ̀lú òkùnkùn lórí àwọn ẹni tí wọ́n bá ti síbẹ̀ sọ̀látù ìgbẹ̀yìn tí wọ́n bá ti sókù lára lọ́lọ́run máa fi tan ìmọ́lẹ̀ sínú sàárè wọn. torí ló ṣe jẹ́ pé tó kù bá kú wọ́n máa kó wọn bá nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí aláṣẹ àgbà olùdarí gbogbo wa ànábì wa sallallahu alaihi wa alihi wasallam torí ẹ̀ta bá ní olórí kan tí wọ́n pè náà ló lórí gbogbo agbègbè tá a wà ń fi alukur'an àti sunnah nabi sallallahu alayhi wa sallam wọ́n fi ń ṣèjọba léwa lórí tọ́ba ti wà ń bẹ́ẹ̀ tó sì wà ń lé ẹnìkan gbọ́dọ̀ síwájú sí sọ̀láàt àfọ̀hún. fúlàdé kan nabi sallallahu alayhi wa sallam eléyìí tó wá látọ̀dọ̀ Abu Mas'ud al-Ansari radiyallahu anhu ọ̀nà ẹnìkan kọ̀dọ̀ ṣe ìmáàmù fẹ́nìkan níbi tẹ́nìkan yẹn ti ń ṣèjọba wọn gbọ́dọ̀ ṣe ìmáàmù fẹ́nìkan níbi tẹ́nìkan ti ń ṣèjọba ajẹtọba ẹgbẹ ni ti ń ṣèjọba yẹn ọba wà nítòsí tí sì ń lo alukur'an àti sunna láti ṣe ìjọba léwa lórí òun náà lọ́yọ̀ kó so lórí fún ọ. tí wọn bá ṣe ń tòsí ajẹtọ ìmáàmù rú tàbí ìmáàmù àgbègbè àbí ìmáàmù àdúgbò eléyìí tí òkú yẹn ti ta láìsí ní ẹsẹ sọlá tó zà jànáza sí lára nítorí ń tó wá nínú ẹgbẹ àwọn wàrọ̀ láti ọ̀dọ̀ aṣáájú kan nínú tàbẹrẹ tàbẹ̀rì táǹkì ní alḥasan al-basri rahimahullah wọn ni adraktu an-nasa wa ahaqquhum bis-salati ala janazatihim man raduhum li fara'idihim ذكره الإمام البخاري معلقا بصفة الجزم أمي إمنت ميو مباوية لوريك أمي تلسسي àti máa síwájú ṣe sọláàtì sókù lára òun náà lẹni tí tí máa ṣe ìmáàmù fún wa tẹ́lẹ̀ náà kó tó di pé wọ́n kú ó ṣe ìmáàmù fún wa lójú ayé ó tẹ̀sí pé ńgbà tí wọ́n bá kú náà kọ́ òun náà ni ó ti ṣe ìmáàmù sókù wọn lára. alimami shafi'i rahimahullahu ta'ala wọ́n sọ pé lọ́dọ̀ tàwọn ẹni tó lẹ́tọ̀ sí àti ṣe sọláàtì sókù láàjù òun náà ni ẹni tí òkú bá ti ṣe àsọtẹ́lẹ̀ wípé yóò sòsò láti sùn lára nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú àwọn àyíká rẹ̀ nínú àwọn ará rẹ̀ eléyìí láfún láǹfààní àti sísọ láti sí lára lópin ìgbà tó bá ti pín irú ẹni tó kú fàkalẹ̀ bẹ́ẹ̀ àmọ́ màdádálẹ̀ àmọ́ pàlàpàlà àmọ́ màségesège kìí ṣẹni tí máa bẹ̀sìn bẹ́ kìí sì ṣẹni tó ṣe é pé ó ti yẹsẹ̀ kúrò lójú ẹ̀sìn gidi ìranu àti ìrégbè iná ní nǹkan tó ra gbálẹ̀ wáyé o tí òkú wa bá wọn sọ àsọtẹ́lẹ̀ lórí pé ẹni báyìí oní òṣèṣẹ láti sùn lára kò sí tàbí ṣùgbọ́n á fún láǹfààní àti ṣe bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pé olúwa rẹ̀ tí ó síwájú ṣoṣọ láti sí láàyè báyìí kì í ṣẹni tó ṣe pé ọjọ́ onírà dáradára bẹ́ẹ̀ bá ṣe wí. ìmọ̀ láti máa ṣe sọ̀látùl jánásà sọ̀látùl jánásà ọtọ kásẹ nù mọ́sálásí ó sì tọ́ kásẹ lóde gbansasa nítorí pé ó wá nínú ọ̀sà àwọn ọ̀rọ̀ lọ́sọ̀dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha wípé nígbà tí Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàhábà ni kọ́dọ̀ ọ̀kan lọ́jọ́ nínú àwọn tánàbí sallallahu alayhi tó ti sàdéhùn àlùjánnà fúlàtà yìí ìgbà tí Sa'ad ńlá yìí tọ́sẹ̀ láìsí ìyá ńlá Aisha رضي الله عنها وأني أدخله به المسجد حتى أصلي عليه أجدوا أنه مثلث كم منه لله فعلات صلاة السلام فأنكر فأنكر ذلك عليها أو كان أهجر مثلث أي صلاة سكر عن مثلث فقالت عائشة أبدا والله لقد صلى رسول الله صلى الله عليه وآله وسلم على ابني بيضاء في المسجد Suhail wa akhi wọ́n ní bàtà láwọn bá bọ̀ra àwọn ọmọ méjì tí bẹ̀rẹ̀ bá wù tó gbé nínú mọ́tíláṣí ìlà nàbì sallallahu alaihi wasallam ló ti ṣe salatul janaza sí wọn lára tí ọ̀rẹ́ ẹni tí a sọ ni Suhail àtọmọ ẹ̀yà rẹ̀ nígbà tí wọ́n sọ aláìsí nínú mọ́tíláṣí ìlà nàbì sallallahu alaihi wasallam ti ṣe salati sí wọn lára tẹ̀lé ìtumọ̀ sí pé alẹ́ ti salati sókù lára nínú mọ́tíláṣí bákan náà nínú mọ́tíláṣí iná ni ti ṣe salatul janaza sí Abubakar ní Siddiq radiyallahu anhu lára nígbà tẹ̀sẹ̀ láìsí. ìròyìn fúlàdí náà ni wọ́n ti fi salatul janaza sí Umar al-Faruq láà nígbà tó ń láìsẹ̀ láìsí. eléyìí fi hàn wá wípé a lè ṣe salatul janaza sókù lára nínú mọ́sálásí. bẹ́ẹ̀ ni wọ́n Malik rahimahullah bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ tẹ̀mára káṣí salatul janaza sókù lára nínú mọ́sálásí. nítorí ọgbà wọn ọ̀rọ̀ kan eléyìí tó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu náà gbà wa látọ̀dọ̀ anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ike man salla ala al-janazati fil masjid falaysa lahu shay ẹnikẹ́ni tó bá ti lè ṣe salatu al-janaza sọ̀kúlára nínú mọ́sálásí kò sí ládàkàn fún kò sí ládàkàn fún ṣùgbọ́n àpọ̀ lórí àdéhùn akọ́kọ́ náà olùmọ́nìkọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ bí ti wùlé kéré ma tí o bá sì fẹsẹ̀ rìn lẹ̀ oníkàlùkù kó sinmi nù kò sẹ́rì lẹ̀. gbàtó sì jẹ́ pé ọ̀nà tábìlì kì í gbà wá kọ̀bẹ́ lọ́wọ́ ọ̀lẹ kọ̀fẹsẹ̀ múlẹ̀ kò sí èsì sọ̀rí ògbórígé torí ẹ̀ ló ti jẹ́ pé kò sẹ́rì lẹ̀. ẹ̀rí kan sí tó múlẹ́dọ́kọ tó fẹsẹ̀ rìn lẹ̀ tó tọ́ka sí pé ẹ̀ a lè fi sọláàtì sókù lanu mọ́ṣáláṣí ṣùgbọ́n bá ṣe sọláàtì sókù lára lóde gbansasa eléyìí ni sunna anabi sallallahu alayhi wa sallam tó fi hàn wá yípo pọ̀jù ní òsì anabi wa muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó sọláìsì lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam òde òde gbansasa ni wọ́n ti ṣe sọláàtì janaza sí wọn lára eléyìí túmọ̀ sí pé ká gbé kùsóde ọlọ́pọ̀jù nínú sí anabi sallallahu alaihi wasallam tá a bá wá sí sí lánàá síláṣí òun náà tún tọ̀nà torí pé anabi ṣèwé rẹ̀. sábà wọn lómi láyé alèbá pé lọ́dọ̀ tí wọn gbogbo òkúta bá kú nínú mọ́sálásí náà ni wọ́n ti ń ṣe sọ̀látùl jánásà sí lára wọ́n ti ṣe àyè kan nínú mọ́sálásí sọ pé tó bá gbókùdé ibẹ̀ ni wọ́n gbókù sí tí wọ́n bá fẹ́ fi sọ́ọ́tù jànáza sí lára ó ní lẹ́kùn kan tí wọ́n sì tí ó ti hàn sáwọn èèyàn tó wà nù mọ́sálásí ikú wọn ti gbókù sínú mọ́sálásí ìmáàmù ọlọ́jọ́ ń dédé iwájú bẹ̀ yóò sọ láti àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ àwọn náà ti sọ láti sókù lára. sẹ́lẹ̀yì tẹ́ bá ti wá sọ di nǹkan tẹ́ máa ṣe lójoojúmọ́ eléyìí ìlọ́yàpá sí ìlànà nàbì sallallahu alaihi wa sallam torí pé lójoojúmọ́ kì í ṣojoojúmọ́ tó kù bá kú lànàbì máa ń ṣe sọ láti sókù lánàá mọ́sálásí. ká ṣe sí lóde gbansasa eléyìí lọ́pọ̀jù. sọ̀rọ̀ ló ti sọ̀rọ̀ tó lùjọ náàzà tó kú lára lórí tọ́sí bẹ́ẹ̀ ni kò tún sí ń tó burú àti sọ̀rọ̀ tó lùjọ náàzà tó kú lára lórí tẹ́ nítorí pé àlọ́ sallallahu alaihi wa sallam ọkọjá lára sàárè kan tó hàn wípé sàárè tuntun ni lórí tẹ́ bàkìyà. ẹlẹ́bi wá bí àwọn sàárè lórí tàbí tó máa ń ṣètọ́jú tó máa ń ṣàmójútó mọ́ṣáláṣí wa nàbì sallallahu alaihi wa sallam òun la sin síbẹ̀. ẹ ń gbọ́ lọ sẹlẹ̀sì wọ́n ní à ọ̀sán owó òru ni ẹ á sọ pé ní ẹ̀sìn sọ fún mi wọ́n ní àfẹ́ dọ́rùn mọ́yìn lójú ni. anabi sallallahu alaihi wa sallam dúró ó ní káwọn sọ̀háàbù tó lẹ́yìn o anabi wa ṣe àǹfààní tá a lè rí nínú kóun kó ṣe sọ̀láàtù jànáza yẹn tó kù lára a lè rí lára àwọn akpọ́rọ̀ǹtù. Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn sàárì wọ́n kún fún ọkùnkùn sọ̀láàtù tó ń bá ṣe sókù lára lọ́lọ́ máa fi fi máa sínú sàárì wọn. sọ eléyìí tó ṣe é pé irú rẹ̀ sí fáwà. akramakumullah ó tún wáyé wípé ìyá ńlá wa Aisha radiyallahu anha ní ìgbà tí wọ́n sọ láìsí orí kẹ́ ni wọ́n ti ṣe salatul janaza tí wọ́n lára Abu Hurairah radiyallahu anhu ọlọ́sẹ̀ ìmáàmù fáwọn èèyàn lọ́jọ́ yìí sọlẹ́ yìí òní àwáyé rẹ̀ gẹ́gẹ́ bí Abdurrazzaq San'ani bó ti ṣe gbé jáde nínú tírà rẹ̀ eléyìí tá a mọ̀ sí al-Musannaf gbọ́dọ̀ mójútó ṣáájú kótó di pàṣẹ sọlátùl jánásà sí òkú lára alákọ̀ọ́kọ́ òun náà ní ìmára ọ̀rọ̀ ìyàmà lọ́jọ́ lórí wa kí a rí i pé a wà nínú ìmára ele tọ́tọ́ eléyìí tá a máa ṣe ṣáájú kátó ṣe gbogbo sọ̀láàt eléyẹn ṣáájú kótó di pàṣẹ sọlátùl jánásà ìmára eléyìí ti ṣe tí ìtọ̀ bá lára rẹ kó ipa ọ̀fọ́ náà má tí ìgbẹ́ bá lára rẹ kó ipa ọ̀fọ́ náà má. kọ́ wa ṣe àlùwàlá dáadáa gẹ́gẹ́ bá a ti ṣe máa ṣe àlùwàlá fún gbogbo sọ láti yòókù nítorí pé ọ̀rọ̀ anabi sọ̀rọ̀ wà fún alayhi wa sallam ọ̀sọ̀ nínú ẹgbà ilé ilé tí ibn Umar radiyallahu anhuma tó gbà wá anabi ni la yaqbalullahu salatan bighayri láti ara owó eléyìí tó jẹ́ jíjí ní ọ̀rọ̀ òní gbà nítorí náà agbọ́dọ̀ rí ká sàlùwàlá ṣáájú kótó ní ká ṣe sọ̀láàtì jánásà ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé àrùn mi ká lè fi sàlùwàlá àbí ìdíwọ́ kan bẹ eléyìí tó ti pé ọkọ̀ dínà kálẹ̀ lómi á sì tẹ̀lé mọ̀ sáájú kótó ní ká ṣe sọ̀láàtì jánásà nítorí pé sọ̀láàtì jánásà kò yàtọ̀ sí àwọn sọ̀láàtì yòókù sọ̀láàtì a sì máa parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum torí rẹ̀ májẹ̀mú gbogbo sọ̀láàtì yòókù ọlọ́ọ̀ ni májẹ̀mú sọ̀láàtì jánásà ẹlẹ́kejì ọlọ́ọ̀ ni kí a bọ ìhòòhò wa ọlọ́ọ̀ ni kí a bọ ìhòòhò wa sọ́wọ́dì ọ̀ká tó sọ̀láàtì jánásà nítorí sọ̀láàtì jánásà kò yàtọ̀ sí gbogbo sọ̀láàtì yòókù ká bọ ìhòòhò àti màáyíkẹ́ wà nínú mẹ́sọ̀rọ̀ tó sàhàtì sọ̀lá nínú àwọn májẹ̀mú eléyìí ti máa jẹ́ kí sọ̀láàtì kọ́ láàfíà sọ̀láàtì jánásà wọn kó lè ba àlàáfíà a gbọ́dọ̀ rí adúsáká wípé abọ ìhòhò wa nǹkan kan nínú ìhòhò wa kò wà ní ìta. nínú àwọn ọmọbìnrin onáà ní ká dojúkọ àgbélà àlẹkùnbíà onáà ní títa gbọ́dọ̀ dojúkọ ní ìgbà tá a bá ti sọ̀láàt gbogbo sọ̀láàt a kì í kẹgbẹ́ sí àlùkìbílà a kì í kọ ìpàkọ́ sí àlùkìbílà dandan dandan a kọjú sí àlùkìbílà àlùkìbílà yìí onáà ní káàbà ní gbogbo kíbi tẹ́lá wà láyé ẹ̀ dojúkọ bẹ́ẹ̀. eléyìí náà ọ̀kárí sọ̀láàtù janaza tó bá wá jẹ́ pé òkúta fẹ́ sọ̀láàtù sí lára àárí ká pé bàálù lọ́jà ẹni tá a sì fẹ́ ṣe sọ̀láàtù janaza sí lára inú bàálù yìí àwọn wọn títí àárí ṣùgbọ́n wọ́n ti sọ fún akó gbogbo ẹ̀rọ àánú bàálù yẹn kò sẹ́ni tó yẹ. náà kọjú nítorí pé sọláàtì làwọn ń ṣe gbogbo sọláàtì tá a bá sì fẹ́ ṣe ń kọ́ alùkébílà làkọ̀jú sí. ẹni tó kú sódò tẹ́tí odò tó kú sí yẹn agbọn àpapọ̀ alùkébílà lọ́wà àárín yọ àmọ́ àwọn kódò ló kú sí odò ti gbé lọ àníkọ̀jú síbi tódò yẹn wà alùkébílà náà làkọ̀jú sí. lọ́jọ́ mi ní nínú àwọn kẹta àmójútó sáájú kátó sọláàtì jánásà òkú yẹn ń bẹ́ẹ̀ sí àgbè síwájú wa àgbè òkú síwájú wa nígbà tá a fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára tó bá jẹ́ pé ọkùnrin bá ní ìmáàmù ó dúró níbi ẹjẹ bíi èjìká rẹ̀ tó bá kó obìnrin ìmáàmù ó dúró níbi ẹjẹ bíi ìdodo rẹ̀ tó bẹ́ẹ̀ ti ṣe dúró nù níbi òkú tẹ́fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára tó bá jẹ́ pé òkú yìí àárí ara rẹ̀ pé àárí ara rẹ̀ pé àwọn kan nínú àwọn olùmọ̀tánjẹ́ ló máa jẹ wọ́n ní tá a bá rí lára rẹ̀ yẹn nígbà tá a ti rí mi mà àwọn ètò àrí lára rẹ̀ náà láti sọ̀látùl jánásà lára. wàyí o wọ́n kì í ṣe ike àkókò tá a fẹ́ ṣe sọ̀látùl jánásà tó kù lára yìí kò gbọ́dọ̀ di ọ̀kan àbí àkókò tá a fẹ́ ṣe sọ̀láṣì ìjàlọ́wọ́ àti lára yìí ìsàkókò tí ó lè bá sí nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam kò fi hàn wá bí àkókò kan bẹ eléyìí tó ti pa kórìíra láti ṣe sọ̀láṣì àlìjàláza sí òkú lára yàtọ̀ sí àwọn násìlà òkú eléyìí tó ṣe pé anabi sọlọ lọ àti sọlọ akọ fún wa láti ṣe nígbà tó rùn bá ń yọ lọ́wọ́ tàbí ìgbà tó rùn wà lọ́wọ́ tàbí ìgbà tí ọjọ́ kan rí lẹ́yìn àṣìbá títí tí òbídi pé òrùn yọ tó gbà sókè lẹ́yìn títí tí òbídi pé òrùn wọ̀ sílẹ̀ sùn àwọn àkókò yìí anabi sọlọ lọ sọlọ. ọkọ̀ fún wa láti mọ̀ sàwọn aláṣẹ́là níbẹ̀. àmọ́ tó bá yẹ pé sọ̀lá ti ta fẹ́ ṣe gbèsè ara ìyá kẹta jẹ́ ní kò sí gbàgbà lè ṣe lẹ́yìn. àwọn mẹ́tìlá kan wá wà pè wá ní sọ̀lá wá tó ń bẹ̀ wá tó asbab àwọn sọ̀lá ti tó ní sábàbí gẹ́gẹ́ tahiyyatul masjid gẹ́gẹ́ sunnatul wudu gẹ́gẹ́ sunnatul tawaf gẹ́gẹ́ jẹ́ janaza. àwọn násìlà tó ní sábàbí nù násìlà ọmọ wọn mọ́sálásí gbogbo ìgbàdàn bá wọn mọ́sálásí ọ̀gbọ́dọ̀ jókòó láìsí rákà méjì násìlà àlùwàlá gbogbo ìgbàdàn bá sàlùwàlá wàá ṣe násìlà rákà méjì násìlà tawaf gbogbo ìgbàdàn yẹn bá pààrọ̀ kàábà lẹ́ẹ̀méje èèyàn ṣe násìlà rákà méjì bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀ àti lọ́mọ́ àgbà sọlá ti tá à ń ṣe sókù lára nítorí pé àwọn sọlàwọ́ọ̀tì wọ̀nyí àwọn sọlàwọ́ọ̀tì tó ṣe pé wọ́n ní sábàbí sábàbí yẹn òun ló fà á láti lè ṣe ní gbogbo àkókò eléyìí lè tọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wáyé o báwo láti ṣe wá máa ṣe sọlá àdújá náà àzá ẹnjọ́ bẹ́ẹ̀ ti sọ̀láàtì jánásà àti gbókù síwájú àti dúró dojú kọ àkébìlà àti ti bọ́ ìhòòhò wa àti wà nínú àlùwàlá àdàníyà àdàníyà sí ọkà wa ipa bẹ́ẹ̀ ti sọ̀láàtì jánásà sí òkú yìí lára tàbí àwọn òkú yìí òkú lè jẹ́ ọ̀kan òkú lè jẹ́ pípọ̀ àníyàn sẹ́ni lọ́kàn yín nù. orí o lẹ́yìn ìgbà tí ẹ bá ti dà níyàn àsìkò tí àníyàn ń bẹ lọ́kàn yín yẹn ẹ ṣe Allahu akbar èyí tí Allahu ti alákọ̀ọ́kọ́ nítorí pé ẹ̀mẹ́rin ọlọ́ọ̀lá ṣe níbi salatul janaza níbi tí alákọ̀ọ́kọ́ yìí báyìí ní ìdúró yìí ti alákọ̀ọ́kọ́. آكي سورة الفاتحة آكي سورة الفاتحة تو أستنى بات في منطقة فاتحة يابر قالوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أراك فاتحة nítorí ìgbà wa tó wá wípé abdullahi ibn abbas radiyallahu anhuma ẹgbà wa tó rà wá látọ̀dọ̀ abdullahi ibn ahu ó ní mo tò lẹ́yìn abdullahi ibn abbas rí fún salatul janaza ìgbà tí ó ti Allahu àgbọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀sẹ̀ faqara fatihatal kitab mọ̀gbọ́sókè fatiha. ajẹ́pẹ́ lẹ́yìn Allahu Akbar alákọ̀ọ́kọ́ Fatiha àkè qal lita'lamu annaha sunnah mo ké Fatiha àìkó lè ba àyè yín pé òní sunnah yàrá ké sunnah Ànábì sallallahu alayhi wa sallam òun náà ní pé ní salatul janaza allah a bá ti sẹ Allahu Akbar alákọ̀ọ́kọ́ a ike gbogbo gbogbo إليني رأى الإمام الشافعي أحمد بن حنبل إسحاق بن راوية بقما سطاك فاتحة لأن الله أكبر على قوقا ني صلاة الجنازة ف شبا قلوا ما تعطني الشعبي أتي النخعي أتاها مالكية أتاها حنفية أواني àní ké súrọ́tù fàtẹ́hà àti ní ka súrà kankan nínú alukur'ani ní sọ̀látù janaza. a kà máa wí àwọn agbóhùn ìsàtọ̀mọ́fọ́lọ́nù. ìrẹ́lẹ̀ máa rí nínú àwọn tíra màlìkíyà bíi àrísàlẹ̀ àwọn sọ pé tí wọ́n sọ alákọ̀ọ́kọ́ ẹ máa yan ẹ máa sọ nípa tóbi Allah tonti ọsọ lẹ́yìn Allahu Akbar alákọ̀ọ́kọ́ nù kí ẹsẹ pẹ́ kẹfà tẹ̀ ha. eléyìí ọtí àwọn àjò tó fi yẹ kí àwọn mùsùlùmí ká ṣe òun náà ni ká ké sọ́tì àyìn. sáàtì àlàákì nítorí kébìnà Abbas radiyallahu anhuma ó ṣe láti ìjà náà ṣe lè má mọ̀ fáwọn èèyàn ó sì ké sọ́tì à ẹni tó jí sáàtì àti ń ké gbọ́ wọ́n jí gbọ́ ó sì ní í ṣe ni mo rà gbóòn sókè díẹ̀ kẹ́ lè máa ń tí mò ń ké lè tà á lẹ́mu ànáhà sunna kẹ́ lè mà pé sáàtì àti ké lẹ́yìn Allahu Akbar alákọ̀ọ́kọ́ ní salatul janaza òní sunna. tàbá tí wọ́n ti bá tẹ ẹ̀ka ṣe àmín kí wọ́n máa ń ṣe ní gbogbo sọ̀láàtì yẹn kù ṣùgbọ́n àmín nìyẹn ní kálukú ní lẹ́yìn rẹ̀ láti alára pẹ́rẹ́ ẹlẹ́sẹ̀jì pẹ̀lú gbígbé ọwọ́ méjèèjì sókè gẹ́gẹ́ bí ìtàkọ́kọ́ gẹ́gẹ́ bí àwọn sàhábà nàbì sallallahu alaihi wa sallam bí wọ́n ti ṣe fi hàn wá wípé àwọn rìn àwọn máa gbé ọwọ́ sókè nígbà táwọn máa ń ṣe Allahu akbar Allahu akbar nínú salatul janaza ọwọ́ látọ̀dọ̀ Ibn Umar ó sì tún ọwọ́ látọ̀dọ̀ Anas àti àwọn mìíràn nínú àwọn sàhábà. kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó mu sí wọn. Ibn Umar ó gba ẹ̀gbà wá wá lórúkọ pàlọ́bí sallallahu alayhi wa sallam àmì agbọ́n rẹ̀ méjèèjì sókè pẹ̀lú gbogbo aláwọ̀ akbar tí máa ń ṣe nínú sọlá salatul janaza ìyapa ẹnu pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa pé sọ́fẹ̀sẹ̀ nílẹ̀ àbí ọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ al-imam ad-Daraqutni nínú tírà al-Ilal àwọn sọ ike rárá kò fẹsẹ̀ rìn lọ dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n fẹsẹ̀ rìn lọ dọ́dọ̀ ibn Umar tàbá gbà kò fẹsẹ̀ rìn dọ́dọ̀ ibn Umar sàábé ni ibn Umar ntí sàábé bá ti sọ fún wa wípé àbí sọ ma fún wa pé sàábé ń ṣe tí sì ń bẹ́ nínú sẹ́yẹ́ pé yàn kàn lè fagbárí ládàá kó fi gbé kalẹ̀ àjẹ́ pé ó súnmọ́ kọjá pọ̀ gbọ́ àbórí nínú sí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam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 eléyìí tí ẹgbà wá lórí pàdánù sallallahu alaihi wasallam yìí máa ṣe fókù nígbà tí máa ṣe sọ̀láṣẹ́ ìdàlágà sókù lára ẹ jẹ́ kí a rọ àpèjúwe díẹ̀ nínú àwọn àbí àtàlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó máa ń ṣe fún òkú òkú ọkùnrin tó bá kọkùnrin ni wọ́n ń ṣe sọ̀láṣẹ́ sí lára ọ̀pọ̀tàkì ah, ká máa o ọ̀pọ̀tàkì ká sì máa ṣe é ó yára kú wa iná ló kùnjọ́ kan ohun tí wọn náà bá wí sókù lánì tọ́ba ni náà ni wọ́n wí sí wọn náà jẹ́ tọ́ ọba kú ọ̀pọ̀lọpọ̀ ní sàmì nítorí pé nítorí sókù lánì ti ń súfè ní tókù bá kú tẹ̀sí sọ láti ìjà náà ẹ̀kẹ́rì táwọn èèyàn súfè oríṣiríṣi ntí wọn bá máa mú bẹ̀ wọ́n mu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀ma ẹ̀yin ní ìsinyìí tẹ́sí ṣe sọ láti sókù láàyè anábì ẹ máa ṣàdúrà fún tọkàntọkàn nítorí pé ń bùkátà àdúrà yìí kò sí nǹkan kan tó kù mà òun ń bùkátà àdúrà yìí ẹ já wo àpèjúwe àwọn àdúrà táwọn àbí máa ń ṣe. ẹlẹ́ni ma sọ ike allahumma ighfir warham wa aadihi wa'fu anhu wa akrim nuzulahu wa wassa' madkhalahu واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما يلقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر من أزهامي وأعذه من عذاب النار أدعني سنين اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده أبراني موسى اللهم إن كان فلان ابن فلان اللهم إن فلان ابن فلان في ذمتك وحبل جوارك فقه من فتنة القبر ومن عذاب النار فأنت أهل الوفاء والحق فاغفر له وارحم إنك أنت الغفور الرحيم أولي وجاء واقجوي أوازع إليك النبي صلى الله عليه وآله وسلم كما أنسفك وقني كما أنسفك وقني تبارى فتن المسلم إذا هو بعد جاء إلى عام بعد تمارس tó bá tẹ̀kọ̀ ni alẹ́ni máa ń ṣe àdúrà báyìí wọ́n bá ọ̀rọ̀ gbólóhùn ọ̀rọ̀ tí ó fi tọ́ka sí pòbìnrin là ń ṣàdúrà fún Allahumma ighfir laha warhamha وعافها واعف عنها وأكرم نزلها ووسع مدخلها واغسلها بالماء والثلج والبرد ونقها من الخطايا كما لقى الثوب الأبيض من الدنس وأبدلها دارا خيرا من دارها وأهلا خيرا من أهلها وأدخلها الجنة وأعذها من عذاب القبر ومن عذاب النار اللهم إن فلان بنت فلان بنت فلان في ذمتك وحبل جوارك فقها من فتنة القبر ومن عذاب النار فأنت أهل الوفاء والحق فاغفر لها وارحمها إنك أنت الغفور الرحيم اللهم أنت ربها وأنت خلقتها وأنت هديتها للإسلام وأنت قبضت روحها وأنت أعلم بسرها على نيتها جئناك شفاء لها فاغفر لها تبارك وتعالى أما kékeré ni eléyìí ó wá nínú ẹgbẹ̀rún ọ̀rọ̀ pípé ó ń bẹ nínú àwọn àdúrà eléyìí tí àwọn aṣíwájú rere tí wọ́n máa ṣe fún òkú ọmọdé tí Allahumma ij'alhu faratan wa dhukhran liwalidayhi wa shafi'an mujaba Allahumma thaqqil bihi mawazinahuma wa a'zim bihi ujurahuma. وألحقه بصالح المؤمن واجعله في كفالة إبراهيم وقه برحمتك عذاب الجحيم وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله اللهم اغفر لأسلافنا وأفرطنا ومن سبقنا بالإيمان فيلي لا واسي الله أكبر لك bẹ́ẹ̀ bá ti sọ Allahu Akbar ẹlẹ́kẹ̀rin ẹ̀yin rẹ̀ láwọn asàlámà asalaamu alaykum wa rahmatulah sálámà ẹ̀yọ̀kan ó tilẹ̀ wà pé wọ́n lẹ́gbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu olóhùn òun ó sojú òun àti àwọn méjìdínlógún nínú àwọn sàhábà. táwọn ọmọ sípà nàbì lọ alaihi wasallam ó tún máa ń ṣe sálámà méjì ní sọlá salatul janaza. asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ṣùgbọ́n àwọn olùmọ̀lẹ́ ìtọ́wọ́ pọ̀ jù ńlẹ́yọ̀ kan asalaamu alaykum wa rahmatulah. akrakumullah tẹ́lẹ̀ máa ń ṣe salatul ẹ̀ ní ma gbọ́n sókè púpọ̀ níbi sí sálámà yẹn asalaamu alaykum wa rahmatulah níbi sí sálámà yẹn ní gbọ́n sókè. ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ kí àtúbọ̀tán wa dáa ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ kí ọjọ́ tí a kù filẹ̀ ayé sílẹ̀ kó jẹ́ ọjọ́ tó dára jù fún wa kọ́lọ́run ẹlẹ́dàá kó gbẹ̀mí wa lórí al-iman gbogbo gbàtà máa ń bẹ láyé kọ́lọ́run jẹ́ sẹ́mi lórí al-islam aqulu qawli hadha واستغفر الله العظيم لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú kílẹ̀ bí nǹkan tá a ti rí ṣáájú a máa gbé ọwọ́ wa méjèèjì sókè níbi gbogbo Allahu Akbar eléyìí tá a máa ń wí nínú sọ̀látùl janaza gbígbé ọwọ́ wa méjèèjì sókè òun náà ní nǹkan tí ọdọ́bàjú àìgbésókè lọ gẹ́gẹ́ bí a ti ṣe rí i nínú ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ abdullah ibn umar radiyallahu anhuma nítorí pé ó gba ìgbà wáyé wá lórí pé anabi sallallahu alaihi wasallam máa ṣe bẹ́ẹ̀ àwọn olùmẹ̀sìn islam wọ́n sì ní kò bá fẹsẹ̀ rinlẹ̀ gbọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tó máa lórí tó fẹsẹ̀ rinlẹ̀ gbọ́dọ̀ abdullahi ibn umar. ó tó láti fi sẹ̀rí nítorí pé kò sí nínú nǹkan tí èèyàn kan lè sọ látàrí pé èèyàn kan ronú àti ṣe bẹ́ẹ̀ kò sí nínú tí èèyàn lè sọ látàrí pé èèyàn ronú àti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ báyìí wá ajẹ́ pé Allahu Akbar kọ̀ọ̀kan tá a máa ń ṣe àmọ́ gbọ́wọ́ sókè gẹ́gẹ́ bí àwọn Allahu Akbar tá a máa ń ṣe náà ni ní sọ̀lẹ́ dẹ́yìí tá a gbọ́wọ́ sókè tá a ṣe Allahu Akbar tá a fi gbé ọwọ́ sókè ọwọ́ méjèèjì tá a bá gbé sókè yẹn a tún máa gbé sórí àkàwọlé àyà ọwọ́ òsì ọwọ́ ànsálẹ̀ ọwọ́ ọ̀tún yọ wà lókè rẹ̀ báyìí la ṣe nínú sọ̀látùl jànáza wa yóò ti pa dáwọ́lẹ̀ kí wọ́n bí àwọn èèyàn míì ṣe máa dáwọ́lẹ̀ àní dáwọ́lẹ̀ lẹ́yìn eléyìí àwọn nǹkan ń bẹ tó ṣe kó pàtàkì káṣàkíyèsí wọn nínú sọ̀látul janaza nínú àwọn nǹkan wọ̀nyẹn òun náà ni pé téèyàn bá dé èèyàn bá sọ láti láti bẹ̀rẹ̀ ìgbà tẹ́ dé sí yẹn níta bá bá pé wọ́n ń ṣe ẹ̀yin náà bá wọn ṣe wọ́n ti wà lórí Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì wọ́n máa bá wọn bá lọ ìgbà tẹ́ máa parí sọ̀láàtì wọ́n á san iye Allahu Akbar. eléyìí tó bá bọ́ ọmọ lọ́wọ́ wàá san tó di pé wọ́n sálámà lópin ìgbà tó bá ṣe pé ọkàn rẹ̀ balẹ̀ sí pé wọn ò ní gbé òkú yẹn kó ńlẹ̀ ṣáájú kó tó di pé ọ̀sálámà àbẹ́tọ́kàn rẹ̀ ọ̀bá balẹ̀ sí pé wọ́n gbókù kó tó di pé ọ̀sálámà wàá tètè àwọn aláwọ̀ akbar tó sẹ́kù fún ọ wàá fi sálámà ẹlẹ́kejì nínú àwọn nǹkan òun náà ní pé kọ̀tọ́kọ̀tọ̀ náà. kò bófin mu ká máa pèpè fún sọláàtì nítorí pé a fẹ́ ṣe sọláàtì sókù lára wọ́n pèpè fún sọláàtì nítorí pé wọ́n fẹ́ ṣe sọláàtì sókù lára ká kìsagun abẹ́yẹn ẹlẹ́kẹta nínú àwọn àdájọ́ eléyìí tó yẹ kí a mójútó ọ̀nà ní pé kò tọ̀nà rárá ike nígbà tá a máa ń ṣe sọ̀látù jànáza gbogbo ń tàn wí nínú sọ̀látù jànáza yẹn kọ̀tọ̀nà pé ká máa gbọ́n sókè báyà fati àlànkè ni báyà ń ṣe àsọ̀látù fanabu Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú sọ̀látù janaza yín ẹ̀ní máa gbọ́n sókè ẹ̀ máa wí jẹ́jẹ́ ẹlẹ́kẹ̀rin òun náà ní pé Allahu akbar mẹ́rin là máa ń ṣe ní sọ̀látù janaza báyìí wá ni tá a lè sàlékún lórí rẹ̀ kò burúkọ bàjẹ́ tá a bá sàlékún lórí ẹ̀ àlékún yẹn ọ̀sá gbọ́dọ̀ ju ti àkọọ́lẹ̀ mú wa lọ. àkọọ́lẹ̀ wa lórí pàǹdàbí ṣe márùn rí àkọọ́lẹ̀ mẹ́fà wà àkọọ́lẹ̀ méje wà èyí tó pọ̀ jù tákọọ́lẹ̀ mú wa òun náà mẹ́sàn-án. Allahu akbar tó ń ṣe sókù lára tí ó bá ti ju mẹ́sàn-án lọ kò sí nǹkan tó burú mbẹ́. ẹlẹ́ẹ̀kan nínú àwọn nǹkan tó yẹ ká mà nínú sọ̀látùl jánásà òun náà ni pé tí àwọn ọkùnrin bá wá àwọn obìnrin náà wá láti ṣe sọ̀látùl jánásà sókù lára àwọn ọkùnrin ni ó tò síwájú àwọn obìnrin ó tò sẹ́yìn wa gẹ́gẹ́ bá a ti ṣe máa tò ní gbogbo sọ̀látù lọ́jọ́ gbogbo iná ní títò yìí náà jẹ́ ǹjẹ́ báwo ni a ti ṣe ìdájọ́ ẹlẹ́kẹfà báwo láti ṣe máa ṣe pẹ̀lú òkú ṣẹ̀hídì ṣẹ̀hídì onáàlẹ́ni tó kú sójú ogun eléyìí tàjà láti fi gbé ẹ̀sìn ọlọ́run ọba ga ẹnikẹ́ni tó bá kójú ogun rú eléyìí lọ́ba kú sí àní ìwọ̀ o àti ní fasọ gbẹ̀yìn sí lára àti ní ṣe sọ̀látùl jánásà sùn lára gan pẹ̀lú bá ti lọ gbé sínú tasọtasọ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀. ọwọ́ nínú hadith wípé ẹ̀jẹ̀ yín àwọ̀ ẹ̀jẹ̀ náà ni ó mú jáde lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà ṣùgbọ́n òórùn rẹ̀ kò ní jẹ́ tẹ̀jẹ̀ òórùn lọ́fíńdà misk ó mú jáde tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà ẹ má lérò pé ẹni tí wọ́n pa òkú ni o kìí sòkò ni wọ́n lọ́dọ̀ lọ ọmọ ọmọdé kékeré yìí báyìí ètò tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní pé tó bá pé ọmọ yìí lẹ́yìn tó ti pósù mẹ́rin ńlọmọ yìí jábọ́ ó ti dájú pé wọ́n ti fẹ́mi sí lànà ẹni wọ́n sì ti fẹ́mi sí la tó bá kú ẹ̀tọ́ rẹ̀ ní ká ti sọ̀látùl jánásà sí la kó tó di paasi báwo wá ni tó bá pọ̀ ọmọ ọdún kan abáyé tí ẹ bí lóṣù mẹ́sàn-án tá ẹ nínú ẹ̀tọ́ rẹ̀ lórí wa ojúṣe tá a gbọ́dọ̀ ṣe fún un náà ní ká ṣe sọ̀látùl jánásà sí lára. akramakumullah àyè kóru wọn dà sínú ghana mọ̀gò ká lọ sọ sórí àkìtàn ọlọ́mọdé ká ṣe sọ̀látùl jánásà sí lára lẹ́yìn tá a ti wẹ̀ tá a fàtọ̀ gbẹ̀yìn sí lára lẹ́yìn sọ̀látùl jánásà láwa lọ sin sórí tẹ́ orí tẹ́ àwọn mùsùlùmí náà lá lọ sin sí kì í ṣe kọ́sà ilé tó wà ní yorùbá lẹ́vù tẹ́ pé tí ọmọdé bá kú wọ́n ló kú ọ̀fọ̀ nìyẹn wọ́n lọ sọ sínú gbóni nítorí pé ọmọ bá dàkú fà torí àgbàgbọ́ àwọn kẹfẹ́rì yìí náà lọ́pọ̀ ló yẹ lómi dòní kàn ṣe islam lásán ni kò gbọ́n kankan yé nípa islam mùsùlùmí bá kú ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà kò sí ìtọ́lọ́run ní kẹ́ ẹ sin sílé kò sí sí ètò ní kẹ́ ẹ lọ sọnù sígbó ọlọ́run ní kẹ́ ẹ sin àwọn òkú yín sórí tẹ́ ọmọdé òkú àgbàlagbà náà orí tẹ́ ibẹ̀ lẹ́ẹ̀ máa sin àwọn òkú yín sí torí ẹ̀ lẹ́yìn máa sọ pé ah wẹ́wẹ́wẹ́ ayékíní ayékíní àwọn àmọ́ra tí ìfẹsẹ̀ mẹ́fà lọ àwọn sọ pé kì í ṣe ẹsẹ̀ mẹ́fà ẹlòmíín bẹ tọ́ ga ju ẹsẹ̀ mẹ́fà lọ tọ́ba ẹni tọ́ jẹ́sẹ̀ mẹ́jọ ẹsẹ̀ lè gbẹ́sẹ̀ mẹ́fà má ti ṣe pé ẹ fẹ́ fún dà sínú sàárè gbé ẹja amágolo ẹ gbẹ́sẹ̀ mẹ́jọ fún ni tọ́sí gbé bẹ́ẹ̀ lọ ní rọrùn ẹni tó ti ṣe gbẹ́sẹ̀ mẹ́rin ni kúrò ń gbẹ́sẹ̀ ni àní gbẹ́sẹ̀ mẹ́fà fún gbàtí ti pa afẹ́filẹ̀ ṣòfò àwọn ọmọdé pọ́pọ̀ kó tó kú ilẹ̀ yìí lọ́rọ́ ń tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fún wọn gbà tí tìpẹ́ fẹ́ balẹ̀ jẹ́ oríkẹ́ oríkẹ́ lẹ́ẹ̀mọ̀sùnkú yín sí. ẹlẹ́kẹjọ sọlọ́tù jànáàzà báwo láti ṣiṣẹ́ sọ parí ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ òfurufú já àárá àwọn òkúnú rẹ̀ mọ́ irú rẹ̀ ti sọ ìṣẹ̀lẹ̀ láyé ń bí tẹ́sí wọn ọ̀rá àwọn òkúnyùn gẹ́gẹ́ bí balu Malaysia ilé ìtọ́já títí dò ní wọn ráwọn èèyàn tó wà nù èèyàn tó ti wà nù rẹ̀ lé Allahu akbar tó wá gbà pé gbogbo ẹni tó wà ń ti kú òkúta àárín òun bò láti ṣèṣe solatul janaza sí lára akramakumullah ìjàmbá ọkọ̀ náà máa ń ṣẹlẹ̀ ńgbà mí tó ṣe pé bí ìjàmbá ti ṣe ṣẹlẹ̀ sí táni táni nínú àwọn tó wà ń bẹ̀ máa mà wọ́n má torí pé tẹ́gbọ́n wọn kàn ń fa ara èèyàn ya báyìí wọ́n sì kó wọn jáde tó táyà lọ́wọ́ àánú wọn ta ni ò sínú wọn tó bọ́ọ̀lù tètè sọ láti sí àwọn eléyìí lára wọ́n ti sọ láti sí wọn lára ara ń tẹ́ tọrọ lọ mọ́ wọn ọ̀dọ́ wa là sí rí wọn ọ̀rọ̀ ni wọ́n sọnù má lójú wọn sọnù lọ́dọ̀ ọ̀lọ́ a sì sọ láti jànáza yẹn sí wọn lára báwọn a sì ránṣẹ́ pẹ̀lú ẹ̀mí pé à ń sọ láti jànáza ránṣẹ́ sí lágbájá lá àwọn orí àmọ́ lọ́ọ́ mọ so báyìí láàmà ṣe solatul janaza sí wọn lára. tó bá jẹ́ pé ẹnìkan ṣáájú kó tó kú ọ̀dà àlọ́sí fọ́ká ìkékeré ṣe sọ̀láàtì rárá àti rárá kìí ṣe sọ̀láàtì rárá àti rárá bùrẹ́mà ni kìí sọ iṣẹ́ apá kìí sí lọ́wọ́ àlọ́rù kìí sí lọ́wọ́ ẹ̀yin náà máa máa rú wọn tọ́lá àwọn agbọ́n náà béèrè pé ẹni báyìí kú ṣùgbọ́n tó fi kú àwọn ọmọ pé máa sin lọ gbogbo ìyẹn náà sì sọ̀rọ̀ tọ́ba dájú bẹ́ẹ̀ kò tọ́ rárá kò sì yẹ pípé ká ṣe sọ láti sí lára nítorí pé orúkọ lásán ìfi jẹ́ mùsùlùmí orúkọ lásán ìfi jẹ́ mùsùlùmí torí ẹ ẹni tí ọba bínú ni kó bínú ẹni tí ó forí sókúta kó tètè wá ibi tó kúta kọ́ bá wà ẹ gbọ́dọ̀ ṣe sọ láti sí ọ̀daràn lára káfíìrì wọn ṣe sọ láti sùn rárá torí ẹ wọn fẹ́ pátá fún ọ ó sì fẹ́ wọlé rárá tètè mójútó ọ̀rọ̀ ara rẹ lónìí o tètè mójútó ọ̀rọ̀ ara rẹ lónìí ẹnikẹ́ni tó bá ti lè kópa nínú sọ láti sẹ́ni tí èsìn lọ́ọ̀yún rárá ọ̀daràn ló náà lábẹ́ òfin ọlọ ẹ sì mọ̀ pé àwọn àwùjọ tiwa ẹ ní sálẹ̀ rẹ ni tó ṣe sọ láti sí lára nítorí sàrà nítorí bẹ gbowó lọwọ yín ẹ̀yin ẹ bá kó kẹwa wọn lẹ́nìkan màmá rẹ̀ sọlẹ̀ ìlú òyìnbó lọ́mọ yìí sí wa yẹn kì í sin náà rárá rárá tó fi kú ọmọ yẹn ti wá pa láti pé wọn àgbọ́dọ̀ tí ì sin màmá tí wọn fi dé toró òun dé kò ní pé sẹ́wọ̀n pé àti àti pèyàn ọ̀rọ̀ ọ̀rùn tó bá lówó tí wọn náà sì jẹ́ pàǹjátó àti gbowó wọn lọ pò didi lè má mọ̀ ẹ gbọ́dọ̀ fa ìwọ nítorí kọ́ lọ lóyìnbó rọ bàbá ìmáàmù náà dé wọn náà fẹ́ ṣe sọ láti sí lára so àwọn ìsọ sọ pé àpẹẹrẹ ẹlẹ́sì sọ láti sí lára kí ló dé kìí sọ àwọn wọn ni làwọn èèyàn bá pín méjì bẹ́ẹ̀ láì màkà sọ àwọn èèyàn dá ntí ọ̀tọ́ kẹ́ pín méjì ẹ̀ pín mẹ́wàá gan-an. nígbà tó ti pẹ́ ẹ̀ náà ẹni tí ìbá ti sinú kí ayé lẹ́nu sí sẹ́yìn náà fẹ́ forí kásẹ̀sẹ̀ tó àwọn kan ní àfẹnu àwọn kan ní àwọn kan wọ̀nyí hard currency dọ́là wa sábàlá àti oúnjẹ wa wa jẹ ni ẹ dákun ẹ àti tọrọ àforíjì subhanallah kọtọ ẹjẹ bá ti sílẹ̀ lọgbọn lọgbọn rẹ tó bá wà ẹ̀kọ́ sílẹ̀ wọn jẹ mùsùlùmí nìsín tó bá kú àgbà wàláì sàláì wàgbà ẹni tó bá tó sọsọ láti sí ọlá ọ̀daràn ni wọn gbà tọba ẹjọ pé ẹnìkan kọ ó máa ń ṣe sọ láti ní ìdákúrekú bí ká sàṣùbà ó tún dàṣùbà àtọlá hmm, ó bá sàṣùbà ó dàṣùbà àtọlá alimari lásìlá ẹni tó kù ó lè wọn amúsà ni. tó kẹlá ti jẹ́ dàkúrẹ́ bẹ́ẹ̀ òsì apákàpákàtì ìnà òru onítàn apá kan nínú àwọn olùmọ̀ wọn ni dáhùn sábà rẹ̀ ṣe sọ láti sí la dáhùn à ń bẹ lọ́nkọ́ má burú àwọn kan rárá rárá rárá ẹni tí ń sẹ́ni dàkúrẹ́ pé èsè mùsùlùmí ọ̀rọ̀ wọn lọ lágbàá jù kí ló dé bàbá yìí mẹ́ta lẹ́ ń ṣe nu márùn ẹ ẹ forí jì mí nípa èmi àbọ́lọ̀ <laughs> ó lẹ́ forí jì mí ẹ yà fè mí tàbí ó yà fè ọlọ́run ló ní náà tọ̀ rẹ wọ̀ nítorí kó o ṣe tó fi ní wọná lóòsì ẹ bá abájọ tẹ́wọ́n wá dànù kò sí bó ṣe lè rí ọlọ́run ọba tẹ̀ torí di eléyìí tọ́dọ́gba náà ni pé ẹni tí máa ń dàkúrẹ́ fún un ó kéré jù ẹ̀yin tẹ́ dúkẹ́sì yín dáadáa

ike kaka ń bẹ láyé yìí tọ́lọ́lájà alukur'an lọ kí ni nǹkan náà ó lè lè fa sí tọ́ba dájú pé mà kése pé wọ́n ní wọ́n pé o ọjà yẹn ló ti pé bàbá rẹ màmá yẹn máa ń sọ bẹ́ẹ̀ arákùnrin yẹn arábìnrin yẹn ó máa ń sọ bẹ́ẹ̀. ẹ gbọ́dọ̀ sí sọlátù jánásà sí la ọ torí káfìrì ni torí gbogbo ẹni tó bá gbà pé nǹkan kan tó ọ̀rọ̀ lọ káfìrì ni amọ̀sibọ́ sí pọ̀ gbà pé nǹkan kan tó ju ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ. kẹ́lẹ́ bá kíyèsára àwọn àlọ́ gbọ́wọ́gbọ́wọ́ olóòtú lọ́rí kọ̀ òsì rẹ̀ òsì rẹ̀ ẹnikẹ́ni bá gbà pé nǹkan kan bẹ tó tó ọ̀rọ̀ lọ káfìrì á ń bọ̀ sí pé kójú ọ̀rọ̀ lọ lọ bàbá àmọ́ ṣe sọ láti kò wúlò. bákan náà a gbọ́dọ̀ ṣe sọ láti jànáàgà tí gbogbo ẹni tó bá dájú pé ẹ̀bọ ọ̀lọ́mú mẹ́sìn ọ̀dẹ́bọ papọ̀ mẹ́sìn gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé òun náà ń bá wọn sí Ọ̀ṣun Òṣogbo eléyìí ẹsẹ mùsùlùmí o wọn ń bá wọn bọ òkè Ìbàdàn kì í ṣe mùsùlùmí o wọn ń bá wọn sọdún Ẹ̀yọ̀ kì í ṣe mùsùlùmí o ẹni tó ń bá wọn salágẹmà kì í ṣe mùsùlùmí o àti àwọn òòṣà òòṣà oríṣiríṣi bí ẹni tó náà bá wọn bọ òòṣà pópó kì mùsùlùmí o ẹni tí ń bá wọn bọ Ògún kì mùsùlùmí o ẹni tí ń bá wọn bọ Ṣàngó kì mùsùlùmí o báyà kó pé wọn lọ máa ń bẹ ẹni tí máa pẹ́ àwọn nílà ẹni tí máa pẹ́ àwọn nílà ẹni tí máa bọ́ òdùdú à àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n yẹ kí ẹni náà wọ́n wáyé wọ́n ṣe mùsùlùmí kò sáyé inú Islam fúnra nù kò sáyé inú Islam fún rẹ̀gbẹ̀ gbogbo àwọn àgbà burúkú tó máa ń dá yẹn tẹ̀sí kọ̀ fún àwọn mọ́tòrò bẹ́ẹ̀ ni tó bá gbé kèsì Islam àmọ́ Islam kò bá kó sẹ́yìn ọ̀rọ̀ dá. àyàfi tó bá pọ̀ ń palẹ̀ mọ́ fúnra rẹ̀ láti wọ jahannama rọrùn. ìbáwọ̀ fẹ́ wọná làfin ṣe Islam nígbà tí wọ́n àlùjáná là fi ń tẹ̀lé anabi Muhammad sallallahu alayhi wa sallam kí lọ́wọ́ adé àmà dalúrú papọ̀ mọ́sápà. ṣé ọ̀gbọ̀gbọ̀ òòsà ṣé ọ̀gbọ̀gbọ̀ ẹ̀rọ wọ́n ṣe títí tí wọ́n tún kú wọ́n ṣe títí wọ́n kú ẹ̀rọ nítorí wọn sọ̀rọ̀ ọkọ̀ ní ọ̀pá níbi tí oògùn fọ́ orí wèrèdè bẹ́ẹ̀ ni kú fọ́ orí wèrè dànù torí ẹ̀jẹ̀ ó tún kú ó tún lọ wọ jahannam ah ọlọ́run dàpọ̀ mọ́ sàwà lọ́ máa ná torí di eléyìí bá fẹ́ ṣe islam ẹ ṣe ní gidi tó o bá fẹ́ ṣe islam jẹ́ ọ́ hàn mọ́ tẹ̀ra rẹ dànù torí pé èèyàn ò lè tán lọ́ọ̀bà jẹ bákan náà àgbàdo ṣe sọlátul janaza tó gbogbo ẹjọ́ bá ṣe pé egbókun tàbí orò ìní ń bọ òní ń ṣe lópin ìgbà tó bá dá wa lójú pé kòrónú kíwàdà títí tó fi kú kúrò láyé ń bì àti ẹgbọdọ ṣe sọlẹtùl jẹnẹza tí gbogbo ẹni tó bá a lójú kó pè dání ìnà tàbí ẹni tó ṣe é pé òun sọ wípé onímọ̀ nípa ntọ́pamọ́ ẹgbọdọ ṣe sọlẹtùl jẹnẹza àwọn kẹfẹ́rì nìyẹn kò sẹ́ni tó mọ ntọ́pamọ́ tó bá jẹ́ pé nìkan bá ń bẹ tó bá mọ ntọ́pamọ́ yóò gba ẹ̀bùn tó ṣe pé kò lérò láyé rẹ̀ lónìí. ọ̀dà mi bàbá kan ni tó lọ mọ ntọ́pamọ́ kó tó dákẹ́ wọ́n kọ̀ kó fọ́tí fún un. wọ́n bá bẹ̀rẹ̀ sí bínú pé gbadúró mi létí kan rẹ ọmọ pa gbọ́ létí rí nǹkan burúkú máa ń ìyẹn a máa dẹ́gbẹ̀rún oṣù nígbà tó lọ́ọ́ ẹgbẹ̀rún ìbá pé máa ń kò ti tẹ̀palẹ̀ mọ́ pápápá kó rí bú ọmọ bàjẹ́ tiẹ̀ bá nìkan lọ́ọ́ máa ń tọ́lá máa tó òun sí ọ̀la síbí wọn kò máa jánu ni ìyá máa pé pẹ̀lú òkú ẹran lọ́la apàdé ń sẹ̀mẹ̀ bọ́dà ẹ̀ńtọ́pọ̀ ọlọ́ngbọ́nù pẹ̀lú òkú ọlọ́ lọ́la apàdé ń sẹ̀mẹ̀ bọ́dà pẹ̀lú òkú ọlọ́ngbà tí lọ́la máa oníṣà lába kí ló dé à ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni wọ́n ní wọ́n ń bọ̀ oníṣà wọn ti lásìdẹ́ǹt wọ́n bá ní kí wọ́n ooru wọn ti pè wá láti débẹ̀ ebí sẹ̀mẹ̀ bọ́dà láti àdéhùn alọ́lọ́ ní darí ìgbà onídarí nǹkan onídarí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wá ní wọ́n tọ̀ mọ́ inṣàlá ala dandan àpèjọ làwọn dání àápàdé dandan àbá lọ́ba bára rẹ̀ ń kókóró yẹn jọ́ọ̀sì nu ẹ̀ jọ́ọ̀sì sí sẹ́mẹ̀bọ̀dà ẹ̀ ìparí ayé sí parí ayé torí di eléyìí gbogbo ẹni tí wọ́n sọ pé ọmọ tó pamọ́ látàrí ìyàwó ń ṣe yálà bàbá ń tẹ ni bàbá tó ń wọ́ra wọ̀ omi ló ń lò ló ń wò bàbá ẹlẹ́ni àdáwò gbogbo àwọn oríṣiríṣi ẹ̀yìn láì máa wọ́n ọ̀dọ̀ yẹn láti ń so gbogbo àwọn wọn so irú wa irú wa ẹ gbọ́dọ̀ ọlọ́run mẹ́jọ akópa ń bi tí ọ̀dà lọ́kú ẹ̀rọ tẹ̀tẹ̀ má rìn jìn bàbá yẹn tẹ̀lẹ̀ ní kí tẹ̀lẹ̀ bàbá kú bàbá wo òkè bọ́ ọ̀daràn kò burú ọ̀rọ̀ tẹ̀tẹ̀ má àrọ̀ra àwọn tí ọ̀dà nǹkan kan mà ní máa pa àwọn eléyìí lé kì í sẹ́ni pé ẹ̀ka ẹ̀ka lé ni wọ́n. gbogbo ọjọ́ wa kú sínú sọ pálapàla rádaràdá rárá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kópa nínú sọ̀láàtì wọn lára pàápàá jùlọ ẹni tí sẹ́ rádaràdá pálapàla rẹ̀ bá ti sọ́ di kèfèrí ọlọ́ọ̀dà kò má yà wá ń kèfèrí o. ẹlẹ́kẹ̀wá iye ìgbà tí a lè ṣe tí a lè ṣe sọ̀láàtì jánásà sí ẹ̀ka péré náà láti sọ̀látù jánásà sókùlà kò sí bókù ṣe lè gàǹgà tó lè gòǹgò tó lè karabata bàǹbàtó táwọn àti sọ̀látù jánásà jẹ́ ọ̀kan lọ. ẹ̀yin náà máa ń rí láwùjọ tí wọ́n bá ti mọ̀ nípa ẹ̀sìn àwọn oríṣiríṣi dírámà lẹ́ẹ̀ máa gbọ́ wọ́n ti sọ̀látù jánásà kata ẹnìkan tó bá wájú. Allahu akbar àwọn tó sọ Allahu akbar ẹtú sáré ìtàkùn ẹ̀rọ tó bá wájú ọ̀nà àwọn kí ló dé. àbí màlẹ́kà tó wà láàrin wa ló kú ni àtẹ́kùbọ̀ sáré òun ló kú ni tí sọ̀látùl jánásà àti gbọ́dọ̀ pọ̀ báwọn rárá o sọ̀látùl jánásà ẹ̀yọ̀ kan torí kọ́mọ̀ bàdàrí ẹ̀díyàn ẹni tí ẹ mọ̀ pọ́nmọ̀ dáadáa ẹni tí ó sàbí àti òní ṣépè ẹni tí èsì ọ̀sẹ̀ ẹ̀gbọ́ tó jẹ́ mùsùlùmí oníkẹ́ẹ̀tì síwájú kó ṣe sọ̀lá torí tó bá ti tára ti sọ̀rọ̀ kan àní ṣe lẹ́ẹ̀mejì. ànábì sọ̀rọ̀ náà ní fúlàn sì tọ́ka sí fún pàtàkì ọ́n pàtàkì gan ẹ̀rí gbé ẹ̀ka sí àtọ́katọ́ka. ẹyọ kan náà ni torí di ẹlẹ́yìn ẹyọ kan náà láti o tó wa bá ti kú ẹ̀ka ṣoṣo tá a bá ti ṣe sọ̀lá Islam tọ́tọ́ka sí gbọ́ ipe kí ìmáàmù méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n máa síwájú lọ́kọ̀ọ̀kan láti ti sọ láti sókù lára torí kíni èyí èyí tí òfin ọlọ́run bá fi hàn wá náà ní kí tó bá yẹ pé wọ́n ti parí sọ láti jánásà kémi ò tó dé kẹ́yìn ò tó dé ọlọ́run sì ní kí wọ́n gbókù lẹ̀ àwọn òkópa nù sọ láti yẹn ní tí sì ń gbé wàá bọ̀ nù kò burú ẹ̀yin tí a dé kàyìn ẹ̀yin náà lè ṣe tiyín sí lára àmọ́ àwọn ti ṣe tàkọ́kọ́ àwọn yìí kan náà lẹ́yìn lè máa mú mi lákòókún sí àwọn yìí kan náà lẹ́yìn lè máa mẹ́ta lákòókún sí àwọn yìí kan náà fẹ́ tún ní jẹba. irọ́ lásán ìtẹ̀sínsẹ́rí lásán ìfòkútẹ̀sín lásán ẹ̀ka tẹ́lẹ̀ òun àwa yín wa ń koko síwájú yín lórí kíni ẹ lọ kán títú ẹ máa gbé lọ. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ọ̀. tọ́ àkàràmọ̀kùnmọ̀ àwọn kan tá à ń bá ń ṣe tó bá já ṣiṣe nínú sọláàtì tá à ń bá ń ṣe sókù lára á gbìyànjú láti ṣàtúnṣe rẹ̀ ẹlẹ́kọ̀ọ́kànlá àwọn obìnrin àwọn náà kópa nínú sọláàtì jánásà ṣùgbọ́n àwọn máa tò sẹ́yìn ẹ̀yìn àwọn ọkùnrin àmọ́ wọn ò gbọ́dọ̀ bá òkú lọ síbi tí wọ́n ti fún wọn kópa nínú sọláàtì jánásà ṣùgbọ́n àwọn ò ní tá a bá fi lè kọ̀ láti ṣe sọ láti sí òkú mùsùlùmí lára tó sì dá wa lójú pé kò sínú àwọn ẹni tá a ní kọ̀ yẹ ká ṣe sọ láti sí lára gbogbo wa pátá sẹlọ torí a gbọ́dọ̀ fọkú mùsùlùmí rárẹ tá a bá ti mọ̀ pé mùsùlùmí ni mùsùlùmí ló kú dandan a gbọ́dọ̀ rí nu àwọn tí ó kópa nínú sọlátul janaza sí òkú yìí lára ẹlẹ́kẹtàlá a ti sọ nípa rẹ̀ pé bo lè má mọ́ ọmọ dúró tó bá ṣe kókó ọkùnrin ni a ní yóò dùn déédéé bí èjìká rẹ̀ tó bá ti kókó obìnrin yóò dùn déédéé bí ìdodo rẹ̀ eléyìí lọ́dọ̀ gbajù ẹlẹ́kẹrìnlá táwọn òkú bá pọ̀ òkú méjì òkú mẹ́ta òkú mẹ́rin la fẹ́ ṣe sọ láti sí lálẹ́ kan náà á tò wọ́n á tò wọ́n síwájú imam bá ti wá tò wọ́n ni pé á tò wọ́n síwájú ara wọn so èyí tí ó wàá sùn máa ìmáàmù jù ọlẹni tá à ń wò kọ lọ́lá jù ọlá tá à ń sìn sọ yẹn nípa ẹ̀sìn bí ẹni tó ṣe pé òun ló ní má jù bí ẹni tó ṣe pé kí gbogbo wọn náà jọ mọ àmọ́ eléyìí mójútẹ́sìn jù bí kọjá pé ẹ̀yìn ọkẹ ọkùnrin àti obìnrin àwọn ọkùnrin náà kọ́kọ́ wà wájú lè má mu àwọn obìnrin náà wà ní ẹ̀yìn òkú ọkùnrin yẹn sábà àlùkébà tó bá ṣe tó wọn nù ètí lè má mú àwọn akéèsì ni pé àkọ́kọ́ ẹni tó wà wá jù mí yìí sọkùnrin ni bẹ́ẹ̀ ni ọkùnrin ni yóò dúró níbi tó ti yẹ kó dúró fọkùnrin obìnrin tó kún wọn tó kún wọn yún kò sí wàhálà tó bá dá ti dún déédéé àyè ẹni tó kọ́kọ́ wà wájú rẹ̀ kò sí wàhálà nǹkan dákun àmọ́ ṣàkíyèsí ló fi pàtàkì ká gbédè lárúbáwá tó bá yẹ kọkùnrin ó ní gbólóhùn ọ̀rọ̀ tá a fi máa ṣàdúrà tó bá yẹ kóbìnrin ó ní gbólóhùn ọ̀rọ̀ káfí máa ṣàdúrà tó bá jẹ́ òkú méjì ni ó ní gbólóhùn ọ̀rọ̀ táfi ṣàdúrà tó bá jẹ́ òkú mẹ́ta mẹ́rin ni ó ní gbólóhùn ọ̀rọ̀ táfi máa ṣàdúrà tá a bá wá ṣèṣì gbójú fáìnà àfi ká kọ́ lọ́run dákun kọ́ sànù àkọ́gbà. nítorí pé máa ń ṣẹlẹ̀ bá mi pé òkúbìnrin ló kú lèmọ́mù tí ó máa ṣe sọ̀láàtì yẹn òun kan lè máa lo gbólóhùn ọkùnrin fóbìn ó sì tún jẹ́ pé òkú ọkùnrin ló kú kọ́ máa lo gbólóhùn obìnrin fọkùnrin bẹ́ẹ̀ pé méjì ó lè mọ bó lòun ṣe là bẹ́ẹ̀ pé mẹ́ta ó lè mọ kí lòun ó wù sì gbọ́dọ̀ fi Yorùbá sí so eléyìí wọ́n tọ́ka sí bó ṣe yẹ ká kọ́ mọ̀ nípa kí o. ǹjẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún sọ́tọ́ ká gbọ́wọ́ ká tó fi sọ̀ láti kù lára ní òde òwò yìí àwọn abéèrè pọ̀ tá à ń gbà láti ibikíbi nípa pé lágbègbè àwọn tó kù bá kú àwọn táwọn bá pè pé kí wọ́n á ṣe solatul janaza sókù la wọ́n ní káwọn lọ já tíkẹ́ẹ̀tì bí ìgbà tí èèyàn fẹ́ lé èkó ẹ wọ bọ́ọ̀sì so tíkẹ́ẹ̀tì kí ni wọ́n lówó tẹ̀sán fún ìmáàmù torí kó lè bá àkópa nù solatul janaza báyọ̀ lẹ́yìn ń wáyé látàrí kòsíkòsí iná lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ eléyìí ń bẹ́ẹ̀ nù ṣe sí tọ́ta kò súnà ń bọ̀ Muhammad sallallahu alaihi wasallam gédégédé àyè àánú a sẹ́ni tó kú fẹ́ kú ni òun náà fẹ́ kú akọ́lẹ̀ ni àwọn tó takù sí ọ̀yẹ́ ká láàánú rẹ̀ tànàbì sallallahu alaihi wasallam fi ni ẹ máa ń sẹ́kọ́ àfún wa tọkàtọkà tó lọ́wọ́ bùkátà rẹ̀ so ìwọ̀n àfún wa gbowó kí n tó ṣe lẹ́yìn ajẹ́pẹ́ tó wọn bá ti jó tán àdúrà ó dùn ó pé báyà pọ́n márùn-ún ọ̀sán àbí àpọ́n márùn-ún láti yàtọ̀ sí sẹ́mbà ẹgbẹ̀rún márùn-ún tó sì yẹ kó ti bẹ́ẹ̀ táàmù àwọn àwọn àdúrà ní kóńgò kóńgò nítorí pàǹbà owó rọ owó tá a gbà títí títí tá a tá a fi jẹjẹun títí tá a yó sọ eléyìí kọtọ kọtọnà ọtakùlànà nebà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí jẹ salatul janaza akramakumullah tẹ bá wọlé ayé wa lónìí ẹ rí i pé àwọn ọ̀tá ìsìn Islam ní ọ̀tún àti òsì. wọ́n gbìyànjú ní gbogbo ọ̀nà láti ba anabi wa muhammad sallallahu láti bàjẹ́ wọ́n sọ òdi wọ́n ya àwòrán anabi pípé ẹni táwọn yà ya anabi wọ́n wà á ṣe lẹ́ni tó di ìhámọ́ra ó kó àwọn èèyàn ni ń àwọn àkàrà olóró ní ń sọ ní ń sọ òun lọ́kọ́ wọn fún òsì máa pààyàn òun ló mú ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ wá bẹ́ẹ̀ làwọn kèfèrí yẹn ni wọ́n ya àwòrán ànábì Muhammad sallallahu alayhi wa sallam ilé ìròyìn orí ibú kan wà ilé ìtẹ̀wé ìròyìn orí ibú kan wà ní France ní Paris wọ́n ń pè ní Charlie Hebdo ilé ìwé ìròyìn yẹn òun náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àti ilé ìwé ìròyìn kan ní Holland àwọn náà ṣe nǹkan yẹn wọ́n ń ya àwòrán pè ní àwòrán ànábì wọ́n ti ànábì ní ẹni tó ń gbé sùmàmì wípé bóòlù àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà bá rí síbò gàwa náà ní kọ́kọ́ ń gbé sùmàmì ìdí táwọn náà fi ń gbé sùmàmì nù. yuriduna an yutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walaw kariha al-kafirun. wọ́n rò pé àwọn lè fi atẹ́gùn ẹnu àwọn róńdò àwọn lè fi pa ìmálẹ̀ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni akramakumullah ńjẹ́ nǹkan tó délé ayé dípò pé wàá rí kàtún ànábì yà sí nílé ayé láyé àwọn ànábì tóbi gbogbo gbé ká Mariam ni òfútù fẹ́ ni débi kí wọ́n parí títí irọ́ wa di pé kò rí ìdíjókòó má ẹni tí wọ́n lò fún rọ́gàn jáde nínú o ẹ̀ lo foto òun láti pọ̀ jésù ni òun kọ́ ni jésù o òun kọ́ ni jésù ẹ wó luwa yín lọ́wọ́ o i'm just a comedian so ẹ má bàtò ń jẹ́ nbola tí wàá rí fọ́tò tà sallallahu alayhi wa sallam kò sí fọ́tò láyé ànábì bó ló ti wá dé láyé jésù láyé ànábì Isa alayhi salam torí délé àkọ́kọ́ àwọn àgbà a sì pé tiwa ni wọ́n yà wọ́n. bóyá bàbá wọn polycarp bóyá bàbá wọn dominican mm, bóyá wọn bàbá wọn nílùú france àti holland ni wọ́n yà isa nabi tiwa sallallahu alayhi wa sallam àlùbẹ̀rẹ̀ yóò tún àwọn mùsùlùmí ike ẹni tí ọlọ́run bá gbọ́lá fún ẹni ọlọ́run ẹni ọlọ́run lásìwájú fún gbogbo ọmọ adam lọ́jọ́ làwọn ẹlẹ́nu àwọn aláìmẹ̀ẹ́sì kankan àwọn dìdìrín ọ̀bọ̀tọ̀ ara ni wọ́n á máa sọ̀rọ̀ sí ni wọ́n á máa bàjẹ́ àwọn tí ń forí kalẹ̀ fún gí àti ìpẹ́ tí wọ́n ń fọwọ́ àgbélébù tó fi ń gbárí tó fi ń gbọ́rùn ilé wọn máa bẹnu àtẹ́lu tani. ẹlẹ́kùn kí ni yàmùyàmù lè ṣe fún rélùwé ẹgbẹ̀rún gbèjì yàmùyàmù kí ló lè ṣe fún rélùwé. akọ́lámọkọ́mọlá kò sí ní tó lè ṣe fún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò dùn wá nítorí pàǹdì sallallahu alaihi wasallam ẹni àpọ́nlé ni ẹni tó yẹ pé lábẹ́ pọ̀ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ pọ́nlé ni torí délé àwọn mùsùlùmí wa ń bara jẹ́ bẹ́ẹ̀ ni bó ṣe ẹ̀kọ́ bara jẹ́ nù inú wọn bí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni bó ṣe ẹ̀kọ́ bínú nù ṣùgbọ́n a gbọ́dọ̀ sínú bí a sì gbọ́dọ̀ tara apá bínú ká máa wá ba nǹkan ara wa jẹ́ kò sí nǹkan ká tíyẹ̀mùyẹ̀mù á lè ṣe fẹ́sìn Islam ẹ̀sìn yìí yóò sì tàn ká tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ń tàn ká kò wẹ́ nìkan nù wọn ọlọ́run ló ń tàn agbára àwọn èèyàn kọ ọlọ́run ọba ló ń so tó ká máa bínú ah, olórí France gẹ́gẹ́ fúnra rẹ̀ ó yẹ kó tó fi hàn pé òun tó sọ̀pọ̀tì wọn tẹ́lẹ̀ náà ṣé kò sọ̀pọ̀tì wọn ó sọ̀pọ̀tì wọn tẹ́lẹ̀ náà ṣé kò kàtí ìsọjáde eh, irú irú pípẹ́ ìrìn gbogbo ajá máa gbó bákan náà gbogbo ajá gbó kò bá Europe kò bá àjájá Amẹ́ríkà kò bá àjájá Australia kò bá sì jẹ́ ajá Asia gbogbo kan náà lajá gbó ọ̀tá wa ní gbogbo wa ọlọ́run ló dáa ti sọ fún wa àfi tí wọ́n bá gbádùn. ولن ترضى عنك اليهود ولا النصارى ما تنسى homosexual تنتقوا ورد وتنتقوا في بعض اتفاقوا وتنتقوا ولا tẹ́lẹ̀ máa ti ń takò àwọn èèyàn tó bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ yahudi wọ́n lè ń takò tàníyà àwọn tó ṣe sáà ọmọ náà ẹ̀ ń takò wá àwọn ọmọ sáà ọmọ náà ẹ̀ ń wá gbogbo ẹni tẹ bá takò lẹ ń ẹ ń yẹn ẹ ń sẹ ń tí ọ̀tọ̀ àbájọ tó máa ń bu anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn lè freedom of, of, of expression wípé òmìnira àti sọ tó wù yẹn ẹ múra sí kẹfì wọjà nàm ẹ múra sí kẹfì sórí ibú kò sí tàbí ṣùgbọ́n à ń fi gbogbo ọkàn wa kọ̀ à ń fi gbogbo gbólọ̀ ẹnu wa kọ̀ à ń sì fi gbogbo wa wá dako ànábì èsì ẹni àbùkù ànábì tayọ ẹni tẹ́nìkan lè bu ẹnu àtẹ́lù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àlọ́ọ̀nù kẹ́nìkan wá ti torí rẹ̀ lọ gbébọn kọ́ máa pààyàn àfarama kẹ́nìkan ó ti torí rẹ̀ kọ́ lọ gbàdà kọ́ máa sáyàn ilé ìtẹ́sẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìsín láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú òyìnbó nìsín ẹ̀rí pé ọ̀kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí níbi ìjẹta táwọn kan gbébọn tí wọ́n fi lọ sí ẹ̀bá bíi tí ṣọ́ọ̀ṣì àwọn Vienna tó tí wọ́n sì fi ìbọn tọ́bẹ̀rẹ̀ sí ní yin ìbọn kò dúró gbẹ́jọ́ àwọn èèyàn fara kátá ń bẹ̀ ń jọ kò tí ì jù jẹta yìí lọ náà tó gbébọn àwọn ọlọ́pàá náà ọwọ́ islam ọ̀fara mọ́ká ma fara maka ma pa nǹkan nítorí pé à ń nitori à ń sọ bọ́ǹbù à ń sọ gbogbo ẹ̀ náà kò pé tó lórí ibú ó túmọ̀ sọ̀rọ̀ ẹ̀rí kí wọ́n ti sọ àwọn tí wọ́n tí wọ́n lọ n'ile nílé ìwé ìròyìn tó tẹ̀ ní France níjẹ́ tí ẹjọ́ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí wọn tọkọ̀la lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí tọkọ̀la láti fi hàn yín pé àwọn sì tún bẹ digbí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí nǹkan kan tí yàmùyàmù wọn lè ṣe fún rélùwé wàyí o sósì ń bẹ nú àná káwọn sọ ìpìtọ̀ ẹ má ra gbogbo ọjà tó bá ti wá láwọn ìlú òyìnbó tá a ti rẹ́ni tí ń fi ẹnu àti ẹtí fi ń kan ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tí ń ya fọ́tò ànábì sallallahu alaihi wasallam ní ìyá àtàbùkù bẹ́ẹ̀ àwọn olùmọ̀ á sọ pé kò sí nínú ìlànà ti súnà báwọn káwá sọ pé ẹ má rajà àwọn má àyàfi tó bá yẹ pé àwọn ẹni tí ń se ìjọba mùsùlùmí ní gbogbo àgbáńláyé òun àwọn bá pa wá láṣẹ pé ká ṣe bẹ́ẹ̀ nítorí pé léèyàn ló lápa eléyàn ló lè lápa torí táwọn bá sọ pé ẹ má rajà àwọn má àwọn oníjó kọjá àwọn wọlé má àwọn òyìnbó wọn sì má lára àmọ́ tí wọn bá ní ṣe ń bùkátà lo pampas ìlú wọn ti ń àti jìnnà sí lè di ọjọ́ ti àbí òye wa so ó lo pampasì náà ni lílo pampasì tó lo pampasì kò túmọ̀ sí pọ̀ sẹ́lọ̀ nítorí pé tí ìwọ ọba ra pampasì ẹlòmíì ọ̀rà tó bá yẹ kí àwọn olórí wa bá bá fọwọ́ sí àwọn dínà tí nǹkan ó fi máa wọlé òun gangan ló túmọ̀ sí pé ẹ má rajà wọn má nítorí pé kò kúkú wọlé má àwọn ìdílé àwọn àmà ẹ má yẹ owó tí wọ́n kó lọ́dọ̀ wa lójoojúmọ́ nígbà tó dáwọn bá wọlé mọ́ wọ́n lọ wọ̀rán kó wo ọjà tí wọlé láti France yẹ̀yẹ́ o torí de lóyìn yẹ̀yẹ́ tiẹ̀ náà tó ní oríṣi tí wọ́n lọ lóyìnbó lọ tó ń wò kó alìjánná nù alìjánná kí ni lóyìnbó wọ́n yí àgbẹ̀ ń bẹ̀ kò sí pọ̀pọ̀tọ̀ ló nínú gọ́tà lóyìnbó ẹni bá ti lọ lóyìnbó báyìí gbogbo alábẹ̀ranko lójú ẹ̀ ẹ̀yin tẹ̀ lajú àbẹ́ ìgbọ́dọ̀ la mú ńkọ́ tó fi fọwọ́ sí tó àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ akramakumullah ẹni wọn pé tó máa ti dé lórí bó ń dálì jẹ́ nà ni àìmọ́ ẹ̀ pé tá ń gbà lẹ́nu tí ọ̀sán pé ẹlọ́kùn bàbá èmi àwọn bí mo tó bẹ́ẹ̀ ṣe o ìyá ọmọ ń jẹ́ ń bí o ẹ̀rọ bẹ́ẹ̀ àmọ́ wọ́n fẹ́ kí wọ́n tú táyìsí ìrí táyìsí gbà ọmọ àbọ̀ wá lé. ilé bá bẹ́ẹ̀ ni egbó náà mọ́ ọmọ lè padà lé sani ọlọ́ lóyìnbó tẹ́lẹ̀ kí ni bẹ́ẹ̀ gbogbo ọmọ tí mo sùn kò sí òrí méjì lórí wọn ju gbogbo fẹ́ lọ lóyìnbó lọ àlùjánnà nìyí ọ̀pọ̀pọ̀ lọ ọbẹ̀ bá lọ sí sí àtiwọ̀ jahannama ni alọ́mọ kan wà lamẹ́ríkà àwọn àni mo níyàwó àtọ́mọ́lé ìlú ìtìsú mi wọ́n fẹ́ padà nàìjà màmá mi wá ń sunkún mọ́ padà o mọ́ wálé o ẹbí wálé déwálé làwọn ọ̀sọ́mà ẹni fẹ́ ọ̀sọ́mà kan ní tẹ́tọ́ mi ọ̀nà ni mo ń padà wọ̀ ọ̀nà ìyá sunkún báwa ni subhanallahi alazim lọ́dún wọn fò owó ilé ayé yìí náà nípa ẹgbẹ́ yìí náà rí i pé tó kù bá kú sí ń kówó lọ́ọ́ bìkan yóò bá àwọn agbátowó kọjá bìkẹ́ àfọ̀ hmm, wọn gba tó kọjá bìkẹ́ àfọ̀ ọmọ wa ń sọ fún mi pé màmá ò ń sunkún pé kò wọ́n mú wa o. ìyàwó òsì pẹ̀lú òun àfẹ́ ṣe dìná àwọn ọmọ òsì pẹ̀lú ọmọ òsì fẹ́ tán náà máa wà lóun láti máa ṣiṣẹ́ ọmọ akówó ránṣẹ́ ẹ̀kan ṣé nàìjíríà ti àná dáa tó ni mo ń bí lérìn nàìjíríà wá tà ẹni tí ọba ti láyọ̀ ọkàn tí ọba ti gba kádàrá ọgbà kodoro ọlọ́nkọ́ bá wa tún lùtù wa náà sí gbogbo aburú kéré ní àbọ̀pọ̀ ọlọ́nkọ́ lè jìnnà sílùú wa àwọn sẹ́ẹ̀sì Islam ètí ọba gbọ́rọ̀ nínú ọlọ́run fi wọ́n mánà ètí ọba ní gbọ́rọ̀ nínú ọlọ́run ìwọ náà lọ́ba tó ti pé o lè bá wa mú wa ìwọ náà lọ́ba tó lè bá wa dá wọn lẹ́kùn irú tí wọn máa ṣe fáwọn ẹni tí wọn bá ní gbọ́rọ̀ tí wọn fi mọ̀ wọn ara wọn tí wọn fi gbọ́rọ̀ wọ́n lọ́wọ́ bá wọn náà lọ́ba tá a bẹ̀ pé kó bá wa ṣe fún wa. ọlọ́run ẹlẹ́dàá kó túnbọ̀ bá gbé súnà nàbì sallallahu alaihi wasallam gà ọlọ́run kó bá paná adébọ̀rẹ́ ọlọ́run àlékún àgbọ́yé àti ìmọ̀ nípa ẹ̀sìn wa bá ti ṣe máa ṣe dáadáa ọlọ́run ọba kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa. káwọn rántí pé nínú tọ́lọ́run fi pa á láṣẹ àwọn àtàntẹ̀lẹ́tà nàbì Muhammad sallallahu alaihi wasallam anabi sallallahu alayhi wa sallam torí pé Ọlọ́run àtàwọn màlẹ́kà rẹ̀ náà ti bẹ́ẹ̀ fọlọ́mọ sọ́lẹ̀ alẹ́ muhammed ní wàhálà alẹ́ muhammed fọlọ́mọ sọ́lẹ̀ ìtàlẹ́ ibrahim wàhálà alẹ́ ibrahim إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله